bá mi o àwọn ará bíi ti rúnrún mọ́ mi lára. àwọn ilé bọ̀ náà o. ẹ ẹ ló ti bá gbé ti dà o wọ́n ti I am willing to pay you 10 million naira for your assistance. Master! Chibo! Toiba! Winaja! ẹkùn rẹ láì ṣáwó tàbí tó gbẹ́ná wájú ẹkùn rẹ láì ṣáwó àtàrí àjànàkú rẹ kì í ṣẹ́rú ọmọdé arẹkòso arẹkòso jagunjagun jagunjagun níran bàbá tó bí ọ̀rẹ́ mọ́ arẹkòso ọlọ́lá ni ọ́ o ọlọ́lá ni ọ́ o. Arẹ́kòso. Arékòso Arékòso Arékòso Arékòso Arékòso Arékòso. Ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó Arékòso àtàrí àjànàkú rẹ kì í ṣẹrù ọmọdé Arékòso Arékòso. jagunjagun nìran bàbá tó bí ọlọ́mọ tóbi ọlọ́mọ ọlọ́lá nìyọ́ o so, arẹ́kọ̀ọ́sọ. ọlọ́lá nìyọ́ o jagunjagun nìran bàbá tóbi ọlọ́mọ. arẹ́kọ̀ọ́sọ. arẹ́kọ̀ọ́sọ. so. wá dé ọmọọba ṣe ni inú mi ń dùn ṣẹ̀ṣẹ̀ pé èèyàn bá wá gẹṣin báyìí tó gùn kọjá nù mi tó yìí kọjá lọ tí èè bọ̀ nǹkan kan ò ní ṣe èyí ló mú mi sọ wípé mo ní kórìsì mi rèé ilé ọlá pẹ̀lú adé o kórìsì mi rèé ilé ọlá pẹ̀lú adé o kí n dé èèyàn pàtàkì kí n bọ́ lọ́la ṣe láyé orí wá sí mi rè ilé ọlá pẹ̀lú adé o ẹ̀rí èmi náà ni àjàdí ikọ̀ ọmọ òjẹ́lérè mi ọmọ olókìtì bí àrídẹ dáfà kiri ń ọmọ ẹ̀yẹ mú mi sálò sálò sálò ilé òjò ń pẹ̀tù ara ajá ọmọ ọtí wẹ́ bí òjò sàkìtì wọ́n yin ọmọ lásọ̀ parọ́ ajánú ilé òjé san tàbí òsàn ọmọ pàjá òdó ráwọ̀ obìnrin jọ̀wọ́ rẹ̀rẹ̀ ó bàṣẹ rẹ̀ nínú jẹ́ amúnibúni àbẹ̀ẹ́bù wọ̀ntìwọ̀ntì òṣónú ọmọ gbára. èmi lọmọ gbélépo rẹ mo gbélépo mú rodo rodo èmi lọmọ mo jẹ dòdò. níbú níbú ẹ tálóyìn mọ dọrọ oògùn kú ránù akínọgbà ìwọ ló yìnbọn ìwọ ló yìnbọn ọ yìnbọn ẹ wà dé ó wà dé ó wà dé dídé ah! wàhálà dé wàhálà dé akínàgbà ah! Ah! wàhálà dé odidi ọmọ ọba mo dáràn mo dáràn o mo dáràn ẹgbà mi o akínàgbà ti pa ọmọ ọba o akínàgbà ti pa ọmọ ọba o ẹgbà mi o ẹgbà mi o. kàn lọ ti kan wèrè bóyá àwọn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣàṣìbáwọn. mo ní pẹ̀lú ìjà kan tí mo kọ́ sẹ́ńgbọ́ ẹlẹ́gbẹ́ mo ní pẹ̀lú ìjà kan tí mo kọ́ àlàáṣẹ́ àròyé ni wọ́n ṣe lágànú jẹ́ gan digidi ṣé n tí mo ní ọwọ́ àṣẹ ń bínú. wọ́n sa ọlọ́rẹ́ nísìn rẹ̀ ó tún fìlù sí ọmọ <laughs> sí o <laughs> gbogbo orin rẹ̀ oko lọ èrò tó ìfàyè lẹ̀. òní ara aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà o ọ̀túnla àtúnra aṣọ lọ́jà ìjọ abákú làṣọ ṣe gbé ọmọ ní kára o. Ah. ó sì ṣe làákàyè mi orin wọn àmọ́ ìyá rẹ̀ ò rí ọ̀ra o kára sọ gan-an ṣé kò pé jù wọ ìlọ. èè ọmọ ní kára o èè ọmọ ní kára o ní ara aṣọ lọ́jà. náà rí pé ọ ti kó orin wèrè ran àwọn tó kù rẹ náà gbogbo wọn náà ti fi sẹ́lẹ̀ tí wọ́n mú jójó yìí. ẹ asínwé ṣé mo ní ọwájú ń ni. àjò à ń ṣiṣẹ́ náà ni. wèrè ń kúrú náà ṣáwa níjó ni àníjó ń gbà ti dàrí. lè ṣiṣẹ́ lè ṣiṣẹ́ lè ṣiṣẹ́ forílẹ̀ lè ṣiṣẹ́ ó jàre ẹ̀lẹ́ o ó san bí ó san ó san bí ó san Èdùmàrè má fi wèrè dán wa wò. gàrí tí wọ́n o. má fi wèrè dán wa wò ó san bí ó san ọba dẹ́dá má jà ríro èyí o. ẹ dákun àforíjì mi Lóòótọ́, mo mọ̀ pé àsìkò ìgbáradì wa kò yẹ kẹ́sẹ̀ mi ó lè yẹ̀ kúrò níbí. Àmọ́ ṣé ẹ rí ẹwà Adé? Ó fẹ́ dágbére fún mi pé òun fẹ́ padà sílùú wọn. Èmi náà mọ̀ wípé n tí máa ń bí inú jù ni kéèyàn máa wádìí iṣẹ́ tiẹ̀. Pàápàá jùlọ tá a bá fẹ́ ṣègbáradì eré. Mo sì ṣàlàyé fún yín ṣùgbọ́n mo rí pójú tẹ́ fi wò mí ò fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn pé díẹ̀ ń lọ pé kí n sáré lọ kí n padà síbí ìpadà bẹ́ẹ̀ ṣe ń wọ ọmọ èmi pẹ̀lú rẹ̀ fẹ́ fẹ́ra wa ni oko tó ní bí èmi náà mo bá wá àwọn alámòjútó èmi náà sì ń fojú tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá mi ẹ dákun ẹ foríjì mi bàbá mi ẹ dákun wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dákun. iná mi dàn wípé ìwọ náà ti dájọ́ ara rẹ fúnra rẹ torí ìkẹyìn tí máa bèmí náà ni pé àjẹ̀bí má mọ̀ kí máa kógun jàlú ni ó jẹ̀bi ó sì ti mọ̀ àmọ́ mọ̀ràn tèmi ó gbà ó ní pé èyí fi iṣẹ́ ṣeré bí èèyàn bá mú iṣẹ́ jẹ ohun tọ̀hún ò lè mú iṣẹ́ jẹ kó sọ kí ó má fi sẹ́sẹ́ ẹnìkan kẹ́ wa. àṣẹ àṣẹ. èmi ò ní wọn má fẹ́ ìyàwó àsìkò bá tó kéèyàn ọlọ́kọ́ kéèyàn ní ni sórí ìgbà tá a bá ṣe ń lọ ń sọ oògùn kó o tó máa fẹ́ ìyàwó ni èmi ò ní wọn má fẹ́ o. àmọ́ iṣẹ́ ere ti kókó kọ̀yẹ́ kọ́ sáko ní àyìn bó ń bá nífẹ̀ẹ́ rẹ yóò dùn ó dìgbà tó o bá ṣe tẹ́ni nínú ọ̀rọ̀ tó o sọ oníwọ̀ ló ó lè gba alámójútó ń bá wù obìnrin nì ìgbà ló fi ṣe èèyàn tó bá fi obìnrin síbi pàtàkì lóògùn rẹ̀ ọkùnrin tó fi obìnrin síbi pàtàkì lóògùn rẹ̀ ó lè má àmọ́ iṣẹ́ èèyàn àtẹ́lẹwọ́ èèyàn ètèèyàn jẹ́ múṣẹ̀ rẹ lọ́kàn kò kúrò kí wọ́n náà jẹ́ ọkùnrin tí wọ́n máa sọ pé mo fẹ́ fún obìnrin yìí lówó báyìí má máa dúró lẹ́yìn tí wọ́n máa gbà lówó obìnrin báwọn obìnrin ti wà ní bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wọn téèyàn bá fún èèyàn ọ̀tọ̀ máa rí sí ni kódà kó jẹ́ sí agbe tá à ń ṣe yìí náà ni àní tó máa fún máa

lérí ni kọ́ ọ ti máa kọ́. bàbá mi hm? márùn. márùn bọ̀ ni bó o bá dòde dòde bá fẹ́ ju òní kan mẹ́ẹ̀ẹ́dógún kọrin fún mi. eré ilé là wá ṣe ẹ̀là ọmọ kí la fẹ́ fọba ṣe eré ilé là wá ṣe ẹ̀là ọmọ kí la fẹ́ fọba ṣe. ẹ̀yà tọkọ mi tọkọ mi. ó ti tẹ́ sáyà èmi tó yáyà mi ìṣẹ̀lẹ̀ pọ̀. akínrọ̀gbà wo bí owó ìkùlù kó tóbi bí irin ni o àmọ́ ó máa ṣeun o ẹlẹ́dàá mi mo dúpẹ́ ó sáwọn ọmọ mi lọ láyọ̀ ó tún bá ń dá wọn padà wàá bá mi láyọ̀ àtàlàáfíà <laughs> mo dúpẹ́ o. ìyá ẹwà adé. mo ń dọ̀ lóhùn. ọpẹ́ yín pọ̀ ẹ wò nígbà tí mo ka gbogbo owó mi tán mo bá ra ọ̀pọ̀lọpọ̀ sáré oko kódà adéròjú ọmọ yín gan ti roko tiẹ̀. adéròjú ń gbọ́. bẹ́ẹ̀ ni ìyá mi èmi náà ti nóko tèmi nígbà tí mo rí bẹ́gbọ́n mi ṣe ń kawó bọ́ ṣe ń kawó ṣé mi ò wá ní kawó ni. ọ kawó <laughs> ẹ ṣeun ẹ kú gbìyànjú kò ní rẹ̀yìn o ṣe tiri téèyàn bá jọmọlá téèyàn tún ṣiṣẹ́ kún ọlá ó máa ń jẹ́ kọ́lá ó pọ̀ sí ni gbogbo tẹ bá ti ń dáwọ́lé báyìí yóò mọ̀ já sí rere ni bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ jẹ́ wọn afọwọ́ ara mi gbóúnjẹ fún yín. <laughs> ẹ̀yin olókè ìbẹ̀rẹ̀ orin rẹ tó lẹ́ẹ̀kan dákun yan létí mi. ọ̀gá sá ọmọ gbọ́n mọ̀ gbádùn. olókè bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá wa papọ̀ yìí ó yé. ajá dín olówó. ó tó ó tó òróhùn ẹwà adé èmi ajá dín olówó orí ẹwà adé ẹwà adé olólùfẹ́ àjàdí <laughs> àjàdí olówó orí ẹwà adé àwọn méjèèjì ni wọn. jáde olólùfẹ́ àjáde <laughs> ikú máa pa wá o. ilé máa ṣe wá o. ikú máa pa ọ. kàrùn máa ṣe mi o eégún máa gbà ọ́ àrùn máa dé wa ọ́ ìwọ ṣáà dákun ìwọ ṣáà sọ fún kábíyèsí pé o ti ṣetán o lọ ní ọkọ rẹ. wàá sọ fún kábíyèsí pé ó léèyàn. olókè wọn mọ̀ pa léèyàn. ẹ a ti ṣetán gbogbo àwa. ìwọ pẹ̀lú ta ṣé bá fẹ́ jọ fẹ́ ni. olókè ìmọ̀ mú ọlẹ̀ ọmọ jábọ̀ ìmọ̀ fọwọ́ kọ ọmọ fẹsẹ̀ rà olókè kò burú. ọmọlá ọ̀rẹ́ wàjù. ọmọ òsì. olókè aya mi wọ́n jẹ́ olókè ọ̀pọ̀ àkótá sí ní tàn sọ ẹ wá mọ̀ rí ní báyìí. ẹ ti sì wá tó. ìṣèmi náà bíi kọ́ ọmọ ti lọ àmọ́ bá a bá jọ wojú ọjọ́ yìí ilẹ̀ ti fẹ́ mọ́ bóra ọjọ́ ti rọ̀. dákun ọmọ ọba sì rèé kì í jagun bí ẹrú. bẹ́ẹ̀ni. wọn jẹ kábíyèsí ọwọ amú mi lé. bẹ́ẹ̀ni. Hmm? <laughs> ẹ wàá nǹkan ò ní í ṣe. àtàtì ah! gòkè tó lóye èyí lọ́jọ́ kú ẹ pé. kí ló wí. ó ní kò wọ́n kò wọlé ẹ̀ bẹ́ẹ̀ ni kú ẹ pé. bẹ́ẹ̀ ni náà ní tí yóò dọ̀bù ni. ẹ̀yin wo. Ah! àbọ̀lórí ibú ni ni àfiri pé ní àfihàn pèèyàn tí máa ro kọ́sọ́mà ń tẹ́wọ̀ lù bí yẹn owó ọ̀bà yóò ni ṣé gẹ̀lẹ́kù gẹ̀lẹ́kù ẹ̀ ṣé kò bà yín lẹ́rù ni ṣé lówó orí mi wá kéré ni ṣé ṣé kò fẹ́ yẹ yín ni. tani jàǹdà jagun. ẹwù ẹnu rẹ bẹnu ẹ rọ. lọ́nà bò. ọjọ́ ní. ọjọ́ ní méjèèjì. ọ̀daràn Àjàní Àjàní Àjàní. odò ó dì kì í ṣe tẹ̀mí bẹ́ẹ̀ bá pébìrì kó tó tẹ́ pébìrì kó tó tí ẹ̀ ń fi tí ò ń ṣe tèmi lọ mí ìgbà ẹkẹ báyìí ní dáwó ti lé ìgbà aláàmù ní dáwó tẹ̀ bá ògiri àrígi ṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ni ó fi gbé e ó tún dòódì kì í ṣe mi mọ́ ẹ̀yin àbá kì í ṣe mi. Mm. ọ̀pọ̀ ọmọ pọ̀pọ̀ kọ́lọ̀ ọmọ ọ̀pọ̀ ọmọ pọ̀pọ̀ kọ́lọ̀ ọmọ tó bá ti jọ́kọ̀ ṣoṣo kójú olúwa mọ́. ọ̀pọ̀ ọmọ pọ̀pọ̀ kọ́lọ̀ ọmọ ọ̀pọ̀ ọmọ pọ̀pọ̀ kọ́lọ̀ ọmọ tó bá ti jẹ́kọ̀ ṣoṣo kójú olúwa mọ́. ọmọ oníjó ni wá òwe eh. ọmọ oníjó ẹni yóò lè fẹ́ ẹni yóò lè fẹ́ wà kó jòkó ọmọ oníjó ni wá. ọmọ oníjó ni wá ò rẹ́ ọmọ oníjó ni wá o rà ẹni yóò lè fẹ́ wà kó jòkó ọmọ oníjó ni wá. ọmọ ẹlẹ́yẹ ni wá ò rẹ́ ọmọ ẹlẹ́yẹ ni wá ò rà ẹni yóò lè fẹ́ ẹni yóò lè fẹ́ wà kó jòkó ọmọ ẹlẹ́yẹ ni wá. ọmọ ẹlẹ́rẹ́ ni wà ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹlẹ́rẹ́ ni wà wà ẹni ọ̀lẹ́fẹ́ wà gógógó ọmọ ẹlẹ́rẹ́ ni wà. ẹ dákun dákun dákun sórí ibi tí o fi ẹnu orin sọlẹ̀ sí o o ti fẹnu o ti fẹnu orin gúbì kanu ọ̀gá ẹ̀yin ló kù tẹ́ wọlé ẹ máa wá ju àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ èdè ẹ kàn máa ju bẹ́ẹ̀ ṣe máa ń tó ń tẹ̀lé ń tẹ̀lé hàn tí gbogbo ẹ̀ fi máa ń sùpọ̀ ẹ̀yin lẹ fẹ́ wọlé báyìí. ọ̀rẹ́ wa hmm? ṣé o rí bó ṣe sọ̀rọ̀ hmm. ọ̀sán kankan hmm. kí ṣẹlẹ̀. Ah, ní sùúrù ah. eh, ọ̀gá ṣé kò le. olókè ó wà. Ah. ọlọ́ọ̀lá là ọwọ́ á ní lójú àlá rẹ̀ òun.

kí n mú kan kéjì kí n gbalẹ̀ aláwo lọ. mo dáràn mo dáràn ajadi. oògùn aláwọ̀ wo ló ń gbà kiri gbogbo nǹkan gbogbo nǹkan gbóbi gbogbo nǹkan kan ní èèyàn máa ń pàtàkì inú ọkàn o ọlọ́kàn kan fẹ́ ọkàn fẹ́ fi bìrìbìrì kankan hàn ni o kò sí ògùn kankan tí ó sì ọ àwa ló fẹ́ gbọ̀kọ̀ aláwo lọ wọ́n tún máa fi ọ jẹun fèrè lọ́kàn balẹ̀ sọ̀rọ̀ tí gbogbo owó òde tá a gbà sọ̀rọ̀ pé a ti gbowó òde tó pọ̀ sọ̀wọ́ èyí tá à ń ṣe ìgbáradì èyí nǹkan sówó ẹ̀ wọlé fẹ́ràn rẹ lọ́kàn balẹ̀ o sọ̀rọ̀ mi yọ. ṣé torí ẹ̀ lọ́ọ́ fi akárí bọnú lò lò jórí lẹ̀ kórè ọmọ bọ́ iṣẹ́ ń bẹ orin gègèrè kan. a pẹpẹ pẹpẹ ìlè wù sàọ akẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ tẹnà ó dàgbà ó dògbò ni ṣé eré ló pe ni lọ́wọ́ ìgbà tí wọ́n bá ti dúró táwa sì wà lẹ́yìn rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. ọmọ oníjó ní ìwà òye ọmọ oníjó ní ìwà òwà ọmọ oníjó ní ìwà òye ọmọ oníjó ní ìwà òwà ẹni ọ̀rẹ́ bá wà kọjọ kọ́ ọmọ oníjó ní ìwà oníjó ní ìwà òye oníjó ní ìwà òwà.

mo wà lọ́wọ́ lédùà. lédùà ṣeun ọ̀rẹ́ mi dákun bò ní ara rẹ̀ mú. àṣẹ ń rawọ́ sí lédùà náà ni ń rawọ́ sí lédùà. lédùà kò bá a dáwọ́ lé. àṣẹ. níbo ló wá wà báyìí náà. Ah, àwọn eléyìí jọ àánú kan lọ́dún ẹ̀ bàbá gbójú ẹ̀ fún mi ibẹ̀ mo gbére. kí ló pé. bàbá gbójú ẹ̀. Ah, ọ̀rẹ́ mi bó ló ṣe gbé lọ sọ́dọ̀ bàbá gbójú rẹ̀. Ah! ọ̀rẹ́ mi ti ń dáyà já mi èyí a á rí ṣé bí kára rẹ̀ ó lè yá ni etí arí. Ah, dákun èló ni bàbá gbójú rẹ̀ lé ló gbà lọ́wọ́ rẹ̀. Ah, bàbá òun sì ṣèyàn kó gbà nǹkan kan lọ́wọ́ mi. ló bá tán kò lè gbà kò lè gbà ṣé wò mọ̀ kó tó bá mú wèrè dọ́dọ̀ bàbá òun kò kí ń gbowó tó bá wá wò wọ́n sọ̀tọ̀ kò ní yọ̀ǹda wọn fáwọn òbí wọn ìṣeré máa ń mú wọn soko káàkiri ni. àyè tí arí láìsí alágbàro. Ah, ó bá ti bù mí gbọ́ ó bá ti bù mí gbọ́ bá ti mọ̀jọ̀ kan mú un lọ. èmi ò rèbè èmi ò rè mú ọmọ mi wálé lóòótọ́ ni wo ọ̀rẹ́ mi kò sí ohun tí ò lè yí padà ọ̀nà oko ń yí padà kámbèlè tà sí ọ̀rọ̀ ẹnu wo bí èmi ò rebẹ̀ èmi ò rè mú ọmọ mi wálé èmi ò fọmọ mi sóko àgbàrò bẹ́ẹ̀ ni mi ò fọmọ mi sóko àgbàrò. ìyá rẹ mu o ò lè rí gbà mọ́. ọ̀rẹ́ mi. o ò lè gbà mọ́ tí wọn gbọgbọ fúnra rẹ sì mọ̀ pé ara mi ò yá bíi ti wèrè kọ́ sọ fẹ́ gbọ́ ìmọ̀mọ̀ mi kò ń bẹ̀ ìmọ̀mọ̀ mi kò ń bẹ̀ kò sí ohun tí ó sì ṣe ṣé bébí mo mú nǹkan mi lọ yín mọ̀mọ́ mi wálé. bàbá bẹ́ẹ̀ bá tẹ̀lé mi lọ ní igbó àwọn ọba yóò mú lulu fún rẹ̀ yóò mú lulu yóò mú lulu. àbí ọmọ lulu fún yín. ọmọ olùlù fún bàbá rẹ̀ ọmọ àlè. ẹ̀yìn ọyà kọ́ra rẹ̀ wọnú lílọ. ẹ ǹlẹ́ o kí ló ṣe yín. bàbá. ṣé n tá a jọ sọ rèé mo mọ́ mo wá sọ́dọ̀ yín kẹ́ ẹ bá òun ṣèwòsàn fún ìyí ìwòsàn ẹ̀kọ́ ẹ̀ ṣe ìyí ọmọ ẹ̀kọ́ ẹ̀ tọ́jú ẹ̀ aláwòkù ni yín ẹ̀yin ẹ̀ wọ ọmọ kó gbádùn àfi kẹ́ ẹ wò láàbọ̀ kẹ́ ẹ wá kó lè fi ṣiṣẹ́ oko abájọ tá a bá béèrè wípé èló lẹ́ẹ̀ gbà ẹ̀ lẹ́ẹ̀ gbowó àṣẹ ọmọ bíi ẹ ti ń rówó yín ah, bàbá gbójú orúkọ ní ìròyìn ẹ wà wọ ọmọkùnrin ààbọ̀ ẹ wà gbójú torí kára rẹ̀ ó má yá ẹ ṣeun mo dúpẹ́ o ẹ bá mọ́mọ́ mi mọ̀ nǹkan mi lọlé àrẹ̀múdà. ìyún ni pé ẹ tiẹ̀ ní wèrè lọ́dọ̀ mi lẹ wá da gbogbo ọ̀rọ̀ tó tó báyìí lẹ̀. Ah! èmi ò ní àrẹ̀mú wo mú wá sọ́dọ̀ mi. àrẹ̀mú mi àrẹ̀mú mi tí mo mú wá sọ́dọ̀ yìí pé kẹ́ ẹ bá ń tọ́jú àrẹ̀mú mi lẹ́lẹ́mọ̀mọ́ ah! ìyá jẹ mí. ìyá jẹ mí nǹkan mọ̀dé. ṣé rí i pé ẹ̀yin ti ya wèrè bọ̀ díẹ̀díẹ̀ báyìí. ṣé débi tẹ̀ ń dárúkọ ààrẹ mọ́ ẹ sọ pé wèrè tí mo mú wá fún yín kọ́ o ah, ah. ẹ wá ń dárúkọ ààrẹ ọmọ tèmi ni wèrè ẹjọ́ yín kan mi kí n máa múrelé ó ti tó ẹ bá mú nǹkan mi kí n máa múrelé ẹ bá mi kí n máa. ọmọ dáadáa ló dé yìí. ọmọ tẹ ní ọgbádùn ló ṣẹ́gi dé. àrẹ̀mú ọkọ mi káàbọ̀. ọ̀kárì. Ah, ẹlẹ́dàá mi o. bàbá. tá n bá bá wèrè eré ẹ̀ burú ni. bàbá. Hmm? òkúta mẹ́rin ló ń bẹ lóko. mo sì fẹ́ lọ forí ìlú wa. má lu òkúta o. ìkan rojú mọ́ mi pé wàá kó wa pọ̀ ìkan ní kó wa lẹ́yọ lẹ́yọ èmi ní tẹ̀lé lọ́lọ́lọ́rọ́ lẹ́rọ ẹ bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yọ lẹ́yọ mọ̀rìwò bàbá ń gbọ́ lẹ́yọ lẹ́yọ mọ̀rìwò lẹ́yọ lẹ́yọ lẹ́yọ mọ̀rìwò ẹni kọrin aládùn yìí. Ah! ṣé ń lọ. má lọ. lọ́tọ̀ọ̀tọ̀. má lọ. àrẹ̀mú wá àrẹ̀mú. máa rí ṣiṣẹ́ rẹ jàre. ọmọ àwọn wèrè pẹ̀lú ẹ̀. Ah! Ah! bàbá ẹ̀dẹ́kùn kílẹ̀ kílẹ̀ ẹ̀sẹ̀ mi ẹ̀dẹ́kùn kílẹ̀ ẹ̀sẹ̀ mi tẹ́ fi sọmọ ìdí báyìí. bó o lọ ṣẹ̀dá ẹ̀dá kù ṣé ń gbà tẹ́yìn ó mú wa ṣé bó ṣe rí rè. ọmọ mi ló lọ ní ìròkúta ní irú òkúta ẹsẹ mo dúpẹ́ ẹ dẹ́kun ẹ bá fi nǹkan pè padà kó máa wá bá kí n máa mú nǹkan mi relé. kò lè sàn bẹ́ẹ̀ mú un lọ ah. wèrè ọmọ ẹyìn yìí náà lè sàn láéláé ah. ńgbà jẹ́yìn mọ́ ọmọ wa ìjẹ́yìn bí léèrè pé kí lọ́ọ́ yà ń wèrè. sátán ah. ẹ béèrè kí n béèrè yín ló yẹ kẹ́ ẹ sọ fún mi. èmi mọ̀ gbàtọ́ ya wèrè inú ilé yín ni èmi ni kí n sọ fún yín ọmọ yín kọjá ìyá ara rẹ̀ ni ìkà lẹ́yìn ẹ̀yin làyídá ti ń gbénu ọmọ yẹn tó fi ń pa mí yẹn lọ́láyìdá kí ló dé awáyé yín ni ọ̀gá sanra ọmọ sẹ́ńrù gbogbo owó òde tó bá gba owó eré báyìí lẹ́ gbà wọ́ ẹnu tó bá tún wá dójú eré tó bá mọ alówó ẹ̀ gbà lọ wà kí ló dé àfàrọ táwọn sáré àfàrọ kọ́ parẹ́. olúwo bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o kọjọ́ ayé ẹ̀ lè dùn o. ọjọ́ ayé èrò ní dùn mọ màá wọn òbí mi mo máa ní ọdẹ jẹrẹ mi lórí. jẹrẹ ma kó. ọ̀ya mo mọ bàbá mi. jẹrẹ kó. ọ parẹ́. kó parẹ́. tí tinubu bíbí ti bá súnmọ́ tí mo mú ọwọ́ ẹ̀jẹ̀ rí ọ̀gbìn. àrẹ̀mọ ṣé o mẹ tó bá wí. taniọ. ọ̀gá máa ní ọ̀gá máa ní ojú ẹ̀ máa ti ń lè àrẹ̀mọ. èmi ẹ̀ wá sẹ́lẹ̀lẹ̀ mi mo mọ̀ pápálọpọ̀ ọdún yìí ọ̀rọ̀ ń bẹ́nu yìí ẹ̀ èmi níyà mo ní baba mo láyà tí mò ń bọ́ mo sì lọ́mọ tí mò ń fún ló. ẹ jẹ́ káwọn tó ń rí mi pẹ̀lú yín pàǹpawó à ń gbowó ṣe ẹ jẹ́ ń rí pówó ń bẹ lára mi ẹ jẹ́ náwó fáwọn èèyàn kẹ́ ẹ parẹ́. ṣé wọn gbọ́dọ̀ wọn láti wá ní. ẹ yẹ yín kẹ ẹyin tọ́lá ti gbẹmọ́ làbí omi wà. Ah. ẹ wo ah. ẹ ti ń pẹ̀lú ọ̀bọ jáwùrà o. báwo ah. ọba. kí ni ṣe yín náà. ẹ wo bí kótó bá rọ ìrì ẹsẹ̀ ẹ jẹ́ kó wíwó tòwòrò rẹ̀ tí nǹkan bá ti á bàjẹ́ tán kẹsẹ ọyẹ kẹsẹ lásìkò ẹ wà máa pàrọ̀ kọ nǹkan lẹ́nu ìmọ̀ nǹkan pè mọ́ tẹ́ bá fẹ́ pe gíórì yín kín. èèkọ̀ rẹ náà ni mò ń dà ní àrẹ̀mú. àrẹ̀mú ni mí. sórí iwájú lọ ṣáájú báyìí ní ìpàkọ́ tẹ̀lé nídìí iṣẹ́ orin èmi lọ́gà rẹ̀. àbáyé ìdú ẹ̀ sì ṣe lédùá. ẹ̀yin. ṣé irú tèmi bá gbà ìwọ náà ẹ fẹ́ máa gbà ní ìsín. ṣé ìbá yín du wèrè owó tó ń ná wa lóde ẹ jẹ́ káwọn náà orí tọrọ kọ́bọ̀ ká fi bọ́ àwọn mọ̀lẹ́bí wa ẹ jẹ́ ká bọ́ yàwó ká bọ́ mọ́ ẹ jẹ́ ká bọ́ àwọn tó súnmọ́ àwọn tó pa súnmọ́ àwọn tí wọ́n ń gbowó. Aremu mọ̀mọ́ kan tí mo sọ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ma bọ́ ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ta ni ọ̀gbẹ́ni ta ni ọ̀gbẹ́ni àrẹ̀mọ àrẹ̀mọ. nǹkan bẹ lára rẹ o mo ní ká dáwọ́ bò yẹn kejì rẹ lé lọ ọwọ́ ń pàrẹ̀mọ àrẹ̀mọ lérí ìdúró ní àyè. àrẹ̀mọ ah, ah, gbá mi létí ọdún gbà o. ọ̀wá lè kọ́ tó sísí kó gbò. ìkejì dúdú gbà o àrẹ̀mọ. eré ẹ bàjẹ́. sórí ohun tó ṣe èyí tó gbà yìí máa sin gbẹrẹ tí máa fi ẹ̀tún tí máa fi kù àrẹ̀mọ máa jẹ́ kó mọ̀ pé ẹ tó bá fa tó jà òun lọ́pọ̀ nínú mọ̀ hmm. ọ̀gá o ó kàn ní wọ́n ń ta sí lọ́rùn ọ̀nà lójì púpọ̀ yìí mo wá ń wọ ọmọ tí màá rìn bọ́mọ kékeré kan kékeré kan bá lọ yájú sí mi yọmọ pé díẹ̀ kọ ń bá bàbí ìjọ ọmọ lọ. àrẹ̀mú gbá mi létí àrẹ̀mú gbá ọ̀gá ọ̀gá ọ̀gá. iná kéékèèké ni tóògùn lè pa bíná bá bìnà ìyá tán yóò jogun yóò jù kára wọn mo mọ̀ pé tí n bá dolórí tí mo dá ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ mi tó kù ọ tẹ̀lé mi jẹ̀ǹjẹ̀ aláya kí n pọkàn mi pọ̀ kí n lọ lè ṣe bí n bá rìnrìn mi lọ́tọ̀ọ̀tọ̀ dáa fún mi mo pé wọ́n tẹ̀lé mi àwọn tí ń lérò gan tẹ̀lé mi tán màá ṣe bẹ́ẹ̀ ni mo sọ màá ṣe èwo ni pirọrọ orí ibú tó wá pirọrọ kí ló ṣẹlẹ̀ mọ bọrọ ẹ lọ. ọ̀gbẹ́ni má sọ pé mo èwo ni orí ibú tó wá fi sọ̀rọ̀ mi sọrin lọgá yín nǹkan sọrin lọrọ pé òun kọ ooo torí kúkú nǹkan yín àwọn èèyàn ti ń tẹ́tí sí i èbó ni lọrọ pé òun kọ àbí ohun tí bàbá ní kí n ṣe ń ó ṣe é ńlọ lè wọ ìyàwó pa wọn àbí bàbá lápò ẹ̀yẹ kankan kan ẹ sọ ti wá aráwò kọ ọ̀hún. ọ̀rọ̀ àwòkọ́ lẹ̀ fún mi. jẹ́ jẹ́ jẹ́ ìsọ̀ntì ṣẹlẹ̀ fún ọ. orí dídì nǹkan ní fi owó àbí èmi náà fẹ́ máa kọrin mo fẹ́ máa dún wájú kí n sì máa rówó kó kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ ọ̀fọ́n ti tọ́ gbẹ́gbì. tí n sọ ti ṣẹlẹ̀ fún ọ ara ẹ ti gbé gàlìgàlì torí mi ọmọ ìgbà tó bẹ̀rẹ̀ sí orin tó darapọ̀ mọ́ wa tí gbẹ̀rẹ̀ agábàlì ọ. níwájú kí n lajú lẹ̀ kẹ́yìn kọ́jọ́ máa yọ fẹ́ kú sá. òde eré mélòó mélòó ló ti lọ. òde eré ni wọ́n lu bàtà pa sí ọ̀nà wọn lu ọ̀pá lọ́rọ̀ ni. àtàlẹ́ ah, lẹ́yìn. sọ́mọ kojú gbólá wa èmi yàtọ̀ sí gbogbo àwọn tó ń gbónú sí o ìlú ẹnìkan ni ọ̀rẹ́ ọba alẹ kọ bá jẹ pé tóun wá kí bí ibi ló ti korí ibú ẹ o um. ntẹ́mi fẹ́ sọ ni pé uh-huh. ọ̀rọ̀ tí bàbá sọ sọmọ pé àjọ gbọ́ ni mm-hmm má jẹ́ àti kékeré wa ká lọ ṣàgbákò rí ibò dákun. kí ni nǹkan tó ń fa kí ni nǹkan tó wọ́n sọ tó tó gbọ́. ẹ̀mí ẹ̀ ló jẹ́ èmi ló gùn. ẹ̀ sọ́wọ́n sọ pé ìwọ̀n òkú béèyàn bá sì ṣe wọ́n yà wèrè èyí sì lè fi ṣe wọ́n ní mi bá ti fa àwọn sẹ́wọ̀n ipa lè jọ̀rọ̀ ọ̀yọ́ sí mi tí n bá sì ti gbọ̀n fún nǹkan kan ò lè ṣe mí àmọ́ tí n bá gbọ̀n fún èyí tó wọ́n yà wèrè. ṣé wọ́n ti mọ ọmọ yóò lè gbọ́. ọ̀gbẹ́ni lẹ́gbọ̀n ta yọ. káwọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ yọkẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́ẹ̀mejì. ẹ ẹ mọdà ọyà ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí dọ́sí lẹ́yìn pé mèrè ti jọ lọ́ọ̀bẹ àti pé tí kọ́ńtì ọ̀sẹ̀lẹ̀ àbúrò sì ní sẹ́mi. ẹ yọ máa wá òkò. ẹ ṣe tiẹ̀ lọ́tọ̀. ẹ wá òkò. mọ́mọ́ mi ti ń tìrí. ebo ah ọ̀rọ̀ ló ti fẹ́. ọ̀yà bàbá ń bàdà àwọn tààrẹ àwọn kan. màsájú ẹ̀dá yìí ó ti ẹ̀jẹ̀jọ́ kan mọ màsájú ẹ̀dá yìí. ìtàn lèyí tó ń sọ yìí. èmi mọ̀ bí tèmi ò ti ra òkú. èmi náà mọ̀ bí wọ́n ti ń ta òkú. ṣé táwọn eléwu ẹ̀ mọ̀. bàbá gbàdá sì ń tẹ̀yà òkú. ọ̀tọ̀ ọ̀gbẹ́ni kò mi jà ní ọ̀gbẹ́ni kò mi ha ha ha ha ẹgbẹ́ wèrè tó tó gùn sánsánsán bí ọ̀pá àkà bí ọ̀pá àkà yìí ha wọ́n ta òwìwí fún ọláwòkó ha tí bàbá sì ti ní bàbá ti já yàrá yìí tí kìnìún bá ti yọ sí tó ti já yàrá yìí wèrè tọ́dọ̀ sọ ní ọ̀yà kò sí wàhálà múra sí. ẹni àwí fún ọbàjọ́ gbọ́ ẹni àfọ̀ fún ọbàjọ́ gbà ọ́ àwí gbà fọ̀ gbà ló máa ra oko sọ́ba ń tẹ̀wọ̀ lù ú àwígbà fọgbà ló mara oko sọ́ba ń tẹ̀wọ̀ lù ú. iṣẹ́ àwòkù tí mò ń ṣe àti kágbá rẹ̀ rèé o ó dẹlẹ́ fún òfun ẹfún lórí o àwòkù bá ń gbé wá ó dẹlẹ́ fún òfun ẹfún lórí o àwòkù bá ń gbódù wá èdè tí mo pè ńláńlá táwọn èèyàn náà fẹ́mi sówó fẹ́mi sọ́lá fẹ́mi sówó àwòkù ẹ bá ń gbé ni wá o àwòkù àwòkù tó ètò ẹ̀dọ̀ mi gbódù báyìí èyí ń gbódù tó. <laughs> odi odi gbogbo ìdàgbòdù odi gbogbo ìdàgbòdù ọ̀dà ọmọ wèrè ọmọ wèrè ọmọ wèrè kọ́ parẹ́ odi gbogbo ìdàgbòdù odi gbogbo ìdàgbòdù ọ̀dà pé gbòdòdù ló kọ́kọ́ síwájú èmi ò rántí ọ̀pọ̀ mọ́ odi gbogbo ìdàgbòdù mọ́mọ́ mi gbàgbé wọn odi gbogbo ìdàgbòdù gbòdòdù gbòdòdù gbòdòdù gbòdòdù gbòdòdù ah! ah! gbòdòdù gbòdòdù mo gbàgbé fún mi. olùgbòdù ẹ̀jà olùgbòdù gbòdòdù gbòdòdù ìwìn tansolo ìwìn ìwìn kò ga tẹ́lẹ̀ kò àbúgadé kù mí. olùgbòdù ẹ̀jà gbòdù olùgbòdù gbòdòdù gbòdòdù ọmọdéjọ ni ọmọdéjọ ni ọmọdéjọ ni òní ọmọdéjọ ni ọmọdéjọ olùgbòdù àjàngbòdù olùgbòdù gbòdòdù gbòdòdù gbòdòdù gbòdòdù gbòdòdù. Ah! ẹ dákun bàbá ẹgbẹ́ mi ọ̀rọ̀ mi kalẹ̀ ọ́ kò sí ìrònú ọ̀rọ̀ mi kò sí inú ọ̀rọ̀ bàbá ẹ̀. ẹ ọlọ́run fèyí ṣàkọ́kọ́ fún un nínú. Ah! ìṣẹ̀dá mi kò rí mi kan bàbá ẹ dákun ẹgbà mi ọ̀rọ̀ mi kalẹ̀ kí wọ́n lọ́nà àbáyọ báyìí ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú ọmọ mi. <laughs> kọ̀sọ́nà àbáyọ náà ọ̀rọ̀ yín. Ah! ìdí ni wípé àwọn ìkòkò ńláńlá ni àǹjọ̀nú fi kórin wá fún orin tó ń bẹ ní ọpọlọ ọmọ yín ah! gbogbo àwọn eh, olórin tí wọ́n ti kú wọ́n bá ń ta orin fún wọn orin ó tún máa ṣẹ́kù lọ́pọlọ rẹ̀. Ah! ẹ dákun padà kó wá gbórí rẹ ọmọ mi ò kọrin mọ́. ẹ kájọ máa yanjú rẹ̀ láàrin ara àmì yóò kọrin kú mi yóò <laughs> <laughs> kọrin tí yóò ìwà jà ni. Àjàdí. ẹwà adé aya mi. Àjàdí. Hmm? ẹwà adé. báwo ló ṣe rìn kí ló wá ṣe ìgbà wo ni mo kúrò nílùú ọlọ́sàn. lóòótọ́ ni aya mi àmọ́ ọkàn mi ń pòrúurú sífẹ̀ẹ́ rẹ̀ ó ṣe mí bíi kí n rí ọ mo sì mọ̀ pé bí n bá ti rí ọ gbogbo ohun tí ń ṣe mí tán ara mi ò balẹ̀ ìwọ náà wò torí ẹ̀ ló ṣe jẹ́ ń wá bó ṣe ń wò mí pé mò ń wú ọ̀pọ̀ rẹ́rìn sí mi lásán ara mi ti balẹ̀. <laughs> o ṣe ọkọ mi. ẹwà adé. Hmm, àjàdí. <laughs> ẹwà adé dọ́dẹ̀ ń yẹ. bó o bá ní nǹkan sọ súnmọ́ mi. ìrà ń bẹ lójú ọpọ́n tí wọ́n rí ní àyè. ó jẹ́ sọ nǹkan tó máa sọ tó o bá ní nǹkan sọ kó máa lọ. ẹwà adé onífẹ̀ẹ́ rẹ̀ gbọ́ mo fi ọ́ ṣaya. ó fi mí ṣaya. bẹ́ẹ̀ni. jọ ṣé mo jẹ́ gbẹ̀rẹ̀ ni wo bí bá a bá ṣàbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló fi lélẹ̀ sórí àjàdí tó ń wò mi ni adé orí mi ni tó bá ń wáya ó ṣe pọ̀ sókè

olówó orí mi <laughs> aláfẹ̀yìntì mi <laughs> adé orí mi àyànfẹ́ mi ọlá mi. ẹwà adé bí àìníkan wá yọ àwọn sẹ́nu tó wá lóhùn ọ̀fẹ́ ọ. wẹ́rẹ́ níjà. ẹ̀gbọ́n mi Àjàní ti délé. ẹ bẹ́ẹ̀ rí o. Ah, ẹ rájàdí. ìbojú kan ọdọ ọ̀rẹ́ rẹ̀ kẹ́ ọmọ bàbá alágbẹ̀dẹ náà wọn mọ tán ti ń bọ̀ báyìí nísìn òun náà lóun ò rí. gbogbo ibi tó yẹ kí n lọ ni mo ti lọ gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó yẹ kí lọ ni mo ti wá lọ. mo bọ́dọ̀ mọ pé náà ọwọ́ àtọ̀dọ̀ rẹ àwa mọ̀ ní ibi tó yẹ ká tiẹ̀ mọ̀ pé nbí ló ẹ ah, sáré báyìí ní ìsọnà na ń wá káàkiri èmi lọ́dà abẹ́rẹ́ èmi ò rí o èmi ò rí o kọ́ ike èso òkè má yẹ kí kí kí náà èmi ò rí o. ẹ̀yin olókè ngbọ hmm? wa ń dá sáà ngbò la padà gbọ́dọ̀ pẹ padà. ṣé ìyá máa àná ẹ̀ lọ <laughs> kọ́ wá máa kánjú. <laughs> àbí kò gbọ́dọ̀ kánjú. láyé. ngbà bá tán. tá a tán tá a ṣe eh, tán. tọwọ́ wa kan tá à ń fẹ́. brother. ta ni orí ẹ̀ burú ni. kà á dà fún ọ láti odidi ìlú yín ló bá bá mi jọ bìrì ìlú wa. kò ní dà fún ọ. wọ́n gbé ọṣẹ́ pè ní pẹ̀lú bá wọ́n ṣe lọ́mọ lẹ́nu lọ́dún àwọn dúró ọjà wẹ̀rẹ̀ ni. olókè. ẹ wọn wulẹ̀ fi àjẹrà rẹ̀ sórí kí ní búkú lónìí ni wọ́n jẹ́wọ́ èèyàn tí mo jẹ́ fún wọnú gbóǹkọ jági wá fún mi ẹgbà gidi nǹkan ọjà wọn. sọlọ jáwèrè sọlọ jáwèrè ni. sórí ahọ́n rẹ tí ń bọ́lẹ̀ tí wọ́n mú un sí wọn wọn nà jàtìjàtì yàsí ọlá lónìí. ẹyẹ mọdún ẹ jáde máa bọ̀. ní dàfọ kọmọ kú ọ jáde kan tó wà kọmọ bọ ń bọ̀. Ah. ẹni sùúrù ẹ ẹ wọ́n ti pọ̀. ẹ wá ní kíni ṣé torí ní tó ń wò lọ́wọ́ wọn ti ń kó dání bí èyí bá ń tiẹ́ kó dání ọkọ̀ kan ni wọ́n mọ̀ gbé wọn ó sì mọ̀ fẹ́ yín wọn lélẹ̀. má fẹ́ yín wọn lélẹ̀ má má là wọn mọ́lẹ̀ sọ gbọ́ má là wọn mọ́lẹ̀ o má là wọn mọ́lẹ̀. ẹ dáná fún un. ẹ dáná. Àjàdí ṣé kò sí àti wípé báwo ló ṣe wọnú bíbá ẹ ṣé ìfẹ́ ló wá ń yọ ẹ́ lẹ́nu báyìí ni wo má ṣe eré erékeré báyìí mọ́ o. ẹ̀gbọ́n mi ah, ta lẹ wá ń bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ah, mò ń gbóhùn yìí mo ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ ta lẹ̀ ń bá sọ̀rọ̀. mò ń bọ̀. ẹ́ ah, ah. Ah, kí ni wọ́n ń ṣẹ̀gbọ́n mi tó ń dá sọ̀rọ̀ ta lẹ̀gbọ́n mi ń bá sọ̀rọ̀. irú kìlẹ̀ yìí o. èèmọ̀ èèmọ̀ máa rẹ o èèmọ̀. irú kìlẹ̀ yìí o. ẹ sì ni mọ́ sunkún mọ́ pọ́mọ ìyá mi ẹ ní mọ́ kí lájàdí ṣe ẹ sọ fún mi kí làjàdí ṣe wọ́n ti pa Àjàdí wọ́n ti pa wọ́n ti pa wọ́n ti kàn wá lẹ́yìn ọkàn nù lé wa o. ẹ wàá dé wọ́n ti pẹ̀gbọ́n mi o. akérògbà ọmọ rẹ kò tó ló pa lẹ́gbọ̀n wọ́n ti pẹ̀gbọ́n mi o. wọ́n ti pa o. wọ́n kàn mí lẹ́yìn ọkàn ẹni ní sùúrù. kílẹ̀dùmarè máa ṣàánú èèyàn nù lù yìí oògùn oògùn ló lọ́jọ́ kan pọ̀ jù orí ló nọjọ́ gbogbo. ògbólì tí ẹ ní sùúrù náà ṣé bí èèyàn ṣe ń kú wẹ̀ sẹ́yìn sẹ́yìn lè yẹ. torí tí má sọ ń pé ọ̀rọ̀ yìí kò yà mí lẹ́nu mi fámi fámi mò ń tọ́ra mi fámi fámi ni. bí bàtà bá ń ro tó ń ro kànlákànlá bá lè lálejò ó máa ya párapàra ló máa ya. àfikẹ́lẹ́ odò àmàjẹ́ká fọjọ́ lọ́jọ́ náà. àṣẹ. wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà ti ṣẹlẹ̀ o ọlọ́run ní járí kò ti dáadáa o aburú ti dé o. ohun tójú mi rí ọ̀dà o ohun tójú mi rí ọ̀dà o. ògbóni ta ló ń gbó ká ta ló ń gbó ká. wọ́n ti pọ̀ mọ́ ọ̀gá o lọ́pọ̀ ọmọ ọ̀gá. akérọ̀gbà lọ pàjáde o. akérọ̀gbà. akérọ̀gbà ọmọ ààrẹ Kòso ló gbójúgbóyà ló pọ ọmọ ògbóni mi èmi kì í yé mi gbà mí àwọn ọmọ alágbára wọn kàn wọn kàn di wèrè sílùú wọn kàn di wèrè sílùú wọn sì máa bàlú jẹ́ ẹ kí la ṣe fún wọn gangan náà kí la ṣe fún gbogbo àwọn àwọn tó bá ti tó bá ti jálágbára tí wọn sì máa yan mẹ̀kúnnù jẹ kí la ṣe fún wọn gangan. máa ló ìṣẹ̀lẹ̀. sọmọ yìí pé àjàdí máa ń wá àfẹ́sọ́nà rẹ̀ lọ tó o sì mọ̀ pé èmi ni aṣọ tó kẹ́gùn ségun rẹ̀ tí wọ́n ń pè ní jẹ̀pẹ̀ tí ìmọ̀ ń gbà mọ́ràn tá a súnmọ́ ara wa bíi sọ̀rùn sọ́ọ̀mù yọ bá a ṣe ń lọ tá a kókó gẹ̀rẹ̀ káwọ bí odò ká padà lẹ́yìn ìyàwó wa o káwọ sì mọ̀ bá ti wa lọ báwọn ọmọ ààrẹ kò so bí wọ́n ṣe lọ rẹ́ bu wa nù bákẹ́ ọ̀gbà sí bó ṣe bí ṣe ń datọ́ lẹ́nu náà lọ́sàrà gbàǹgbà báyìí máa wò pé kémi jẹ́ kọ́kọ́ kojú wọn kí n má la àwọn mọ́lẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan àjàdí bá ní kí n ní sùúrù ọ̀rẹ́ là á jà fún wọn kémi ọ̀wọ́ inú igbó wá kí n já ọ̀rẹ́ ká máa fi hàn lẹ́rẹ́ tìbọ̀tìbọ̀ ọwọ́ wọn èmi bá wọ inú igbó kí n já ọ̀rẹ́ o kémi já kan kóun náà já kan ká lù wọ́n bí bàrà ẹ̀yìn tí kò báyìí káò ni mo gbọ́. nígbà tí wọ́n gbòòrò gbà tákìrò gbà fúnra ẹ wá rẹ̀ tó lulẹ̀ ukú lùwọ́ fúnra fúnra ẹ kà mẹ́sẹ̀ lébẹ̀. èmi sì wọnú igbó lọ nígbà tó ti ṣẹlẹ̀ báwo ṣẹlẹ̀ báyìí èmi kàn gba ibi ẹ̀yìn igi òṣèlú bẹ́ẹ̀ mi ṣe gbabẹ̀ èmi bò kàn gbabẹ̀ lọ́lé wa ni. àwọn kan lọ pàjáde wọ́n lọ pàjáde. lọ́nà òjì. ló bá yẹ pé lóòótọ́ lóòótọ́ làjáde fún ẹ fún ẹ kẹ̀mẹ́ ti gbẹ̀gùn gbajà ló ti gbẹ̀kú jẹ lọ́wọ́ ìwọ́n lọ pàjáde. lọ́nà o. àdàbọ̀ ẹ̀ sórí àwọn àgbà kẹ̀mí lọ kẹ̀mí bọ̀ wọ́n ní àkín tó rẹ ní báyìí ká máa tó rẹ ní bọ̀rọ̀ sọ ìfura fèrè tó ń wè ogun àgbà kẹ̀mí wà. bí èèyàn bá ń bá lèèyàn ṣe èèyàn fún ẹ fún ẹ kẹ̀mẹ́ jòkó tíírítí kẹ̀mẹ́ mọ ọwọ́ ọ̀tún kẹmẹ mọ sọsì. ẹ ṣé mi ṣé mi bá aṣọ dodo ọ̀rọ̀. ṣé ni bàtà ìfẹ́ kún olè ṣé àwọn òfin wọ́n pé òde tẹ̀ ń lọ òde yóò dá. ara wo ló fẹ́ fi. yẹ ṣé mo dá fa. yẹ gobi ọ̀rọ̀ tá a sọ yìí yóò da òde eré ru o ọ̀rọ̀ tá a fa yìí yóò ti da òde eré ru o. ọ̀fọ̀ tí ń ṣẹlẹ̀ nílé àwọn ọ̀gá báyìí o. kàn máa jẹ lélẹ̀ ẹ ọkùnrin mi lé bá dá ní ẹ o ìwọ ṣáàgùn ta ló fi wájú gbọ́ta tó fẹ̀yìn gbọ́ta ta ló ń fojú gbọ́dọ̀ tó fẹ̀yìn gbọ́ta. ògbóni ìwọ ló pàjáde. lọ́nà o. díẹ̀ sọ̀rọ̀ kọ́ mú ẹ. ẹni pagudugbo ní kadun. ẹni pa àwọn yẹn máa gbọ́ kó ló pàjáde. ṣé o ma ṣe ṣé o fọ àmọ̀ mọ̀lẹ́ pẹ́. ṣé o ma pàjáde tó wọlé. ṣé o ma kó mú ọ̀rọ̀ wájà ni. ṣé o kó mú ọ̀rọ̀ wájà ni. kó mú ọ̀rọ̀ wájà ni. kó mú ọ̀rọ̀ wájà ohun tójú àgbárí tó fi jìn kọ́mọdé kò rí igi ìrókò dórí igi ìrókò tó kò lè rí láéláé kò lè rí láéláé ohun tójú àgbárí tó fi jìn kọ́mọdé gorí igi ìrókò tó kò lè rí láéláé kó gorí igi ìrókò kò lè rí láéláé kò lè rí láéláé kò lè rí láéláé. ààrẹ kò so ààrẹ kò so. ààrẹ kò so. Arékòso Arékòso Arékòso. Ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó Arékòso. Ah, ah. wọ́n ní kó padà lẹ́yìn mi àbí kí ló dé ìkejì ẹ ti padà ìwọ ńlá gidi wò ti bá gbàbọ̀ lọ́wọ́ ẹ̀ yíyí lu ọ̀nì padà. rẹ̀ jáde fún mi akírọ̀gbà akírọ̀gbà akírọ̀gbà bí kí ló ti ń pè ọ̀nà ìkànnì ẹ̀ o ó sì wọ́ sùsùsù ó dẹ̀ já ìkorò sínú ìdùnnú mi akírọ̀gbà ẹni tí mo nífẹ̀ẹ́ ó ti pa. The boy is good báyìí èmi ni wàá fi ọ́ ṣaya. ta ni. ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú ilé yìí ó ṣẹ̀ṣẹ̀ ọmọba ọmọba ọmọba ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú ilé yìí ó ṣẹ̀ṣẹ̀. akínrọ̀gbà ti pẹ́ wá dé ọmọ ọba wọ́n láti wá lù ú tó wá jókòó bí akápàrọ̀. ẹ àti kí tí wàá ni. ẹ dáa tó wí náà nù. ẹ ṣé akérògbà ṣe ń pààyàn láàrin ìlú yìí. ah òótọ́ ni. Hmm. Hmm. kìnìún pọmọ tálákà ayé ló fọ̀lú mọ́ hmm. ó wá pọmọ olówó ìgbé wa ta wọn ò lè ṣe nǹkan kan sí i. òótọ́ ni òótọ́ lọ̀rọ̀ tó sọ. So àwọn tìjọ sí kí wọ́n rí ṣe sí ṣe bó panẹ́ láàrin ara wọn ni wọ́n tún panẹ́ dákun ọ̀rọ̀ wọn ò lákàsí já lọ rẹ. ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú kílẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ màrè ó ṣẹ̀ṣẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀. ẹ mọ̀kàn mi ọ̀rọ̀ tó délẹ̀ ó gba kéèyàn mọ́kàn gidi kò sí ní tá a fẹ́ ṣe sí i ọ̀rọ̀ kú la pè é kò sọgbọ́n kankan ọgbọ́n kankan ò digi mọ́ ó ti tán síbẹ̀ náà o ṣe wá rí ẹ ń bá pé ní tó ṣẹlẹ̀ yóò dùn yín kó náà mọ ọmọ tiẹ̀ kó lù pa kó wo bí ti rí ẹ dákun mo fi lédùn àbẹ̀yìn ìmọ̀ ní ẹ̀rọ mọ́ o ẹ̀yin náà ti dọkùnrin ẹ̀ sọ olórí ẹ bá tún ń rárò kan àròkàn ní mẹ́kún àsùnwòn dá wà ọmọọba ìṣòwò náà tó ń kárí ìbọnú ni ibú ẹ kó lọ kó lọ wá ló yẹ kó máa pẹ̀tù sí olórí lọ́kàn kàn ṣe sùúrù ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin wo má sunkún má dákun mo fi lédú àbíọ olórí tẹ́ ń ṣe yìí ó léwu o ẹ dákun ọmọọba wọ́n fìyà wá lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ o ìwọ ló lè ṣiṣẹ́ ìjò sọ̀rọ̀ pàwọ̀ bá gbé bí ẹ dákun ẹ rò mọ́ wọn ọlọ́run ló fún ọlọ́run náà ló gbà ẹ dákun. ẹni àwí fún ọ̀bàjẹ́ ó gbọ́. kí lọ́rọ̀ ti rí. káàró lè bàbá àwọn méjì tó kú ìkọ́nù wọn ló yìnbọn ẹ mọ̀ pé mi èmi ò yìnbọn ìgbébọn dání. nígbà tí ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ báwọn ta lẹni ó gbébọn lọ́wọ́ ẹ tó gbébọn lọ́wọ́ náà ó ti gbèkuru jẹ lára nígbà tó yìnbọn òun náà ti kú mi ò gbébọn lọ́wọ́. nígbà tí èyí wá ṣẹlẹ̀ lójú rẹ kí ló túmọ̀ sí. bàbá ọ̀ràn ni ọ̀ràn ńlá. ta lọ̀ràn náà ta ló dá sí lọ́rùn. ọrùn mi ni ọrùn mi. nígbà ọ̀rọ̀ wa ti rí báwọn ó ti dé sí ọ̀dájú ìjọ wọn bá para òrùn ìjọ náà ni wọ́n kọrùn pọ̀ ìjọ tí wọ́n bá para ara ìjọ náà ni wọ́n kára pọ̀ ìjọ tó dìdì mọ̀dé bá béèrè ẹ̀mí ìjọ náà ni wọ́n fún tí odò bá gbẹ omi á fún bí wọ̀nràn bá gbẹ omi á fún bẹ́sì ìpá tó bá gbẹ omi á fún gbogbo omi àtẹ̀jẹ́ ara rẹ kó fún gbẹ́ńbí tó wà ń. kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé lọ́kọ́. ojúmọ́ arọ́ arọ́ ta sìgìdì sìgìdì arọ́ ta ọ̀run èmi alérawọ̀ sun alékúnúgbà wọ̀bú ọ̀ya èmi ò lè fàfà wọ̀dọ̀ wọ́n fẹ́ pa mí ni àbí mo fẹ́ pa wọ́n èsè ń gùn wọn ni àbí èsè ń gùn mi ìrọ̀wá àrọ̀ yìí ìrọ̀rùn nígbà náà. <laughs> ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó ta ló tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó. ààrẹ kò so ẹ̀bẹ̀ ìyàwó lọ wà ń ọmọ rẹ pa mí lọ́mọ ọwà ń bẹ̀ ṣé ọdẹ kan mọ pọdẹjà yé ni. Ah, ẹranko sìn dọ̀ ẹ ẹ ṣe pẹ̀lẹ́ ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́ n tó ti bàjẹ́ ẹ má tún jẹ́ àfibà nǹkan tó dáa jẹ́. ààrẹ kò so n tó ti bàjẹ́ ká má fi ba n tó dáa jẹ́ lọ́mọ tó tó relé ọkọ ah, wá ààrẹ kò so ọkìnrin tó fi ń gún mi yìí o ò ṣe kọ́kọ́ fi gúnra rẹ lò kó tó fi gọ́mọ ẹ̀yẹ àgbo tó korò tó fi rọ mí ìwọ ṣe kọ́kọ́ mú wò. ọ̀rọ̀ kì í ṣe pé èyí ti ṣe bó o fi Elédùmarè bẹ̀mí ń ní gbọ́. ha mm. hey. Táyìnbó. Táyìnbó. sàrò ọ̀la alágẹmọ kú sàrò bàtà láàrò ojú lágẹmọ ojú lágẹmọ òní alágẹmọ kú sàrò ọ̀la alágẹmọ kú bàtà lágẹmọ ojú ta láàrò ojú ta láàrò nǹkan sí ọ nǹkan sí ọ òní alágẹmọ kú sáàrù ọdún yìí ti kú ó ti kú oṣù mọ́ ó ti kú ó ti kú. kìláwù kìláwù àti alágẹmọ kú sáàrù ojú bá ta láàrù ojú ta lágẹmọ ojú ah! ta lágẹmọ ojú ta lágẹmọ. lóde lè fi sí kí lè fi sí. kíre ìtàdédé mo ráhùn méjì tán gbòkú rẹ̀ dé wọn eh, eh, eh, ò mọ tán fi ṣe. sẹ́yìn lẹ́ẹ̀pá ni mo lè ti rí. ayọ̀ ọ̀nà láti rókù rẹ̀ bàbá. bàbá àṣerókù akínkanlẹ̀ bàbá. lẹ́gbọ́kù ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rẹ̀ wá. yéé. ó ti ṣẹlẹ̀ ó ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú kílẹ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ màrè ó ṣẹ̀ṣẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú kílẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ màrè ó ṣẹ̀ṣẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ irú. gbogbo ìgbà ó ti mọ̀ pé ìyá lóde kò lè mọ̀ pé ó ti dóró tiẹ̀ bàbá sóòótọ́ ọ̀rọ̀ obìnrin ni o yóò sì ṣètò tó yẹ kóbìnrin o ṣe ṣé yóò àti torí pé òǹjòyè kò ní mójútó lébi. Ah. ọ̀rọ̀ rẹ náà là ń sọ ìyálóde ó ti ń di gbogbo ìgbà rẹ o tún lè ṣe ń jẹta o tún lè ṣe lánàá lónìí o tún lè ṣe kí ló wàá ṣe tó bá dọ̀la. kí ni lè ṣe ibọkùnrin lẹ́yìn ebi ń tún lè ṣe fún ẹ ṣé wàá fi lélẹ̀ láì tún ṣe. sáwọn ọmọ ò lè tó lè ṣe ebi nítọ́jú lé nítọ́jú àwọn ọmọ kí ló dé. ẹ bá wí fún yín. ọkùnrin yín o àwọn tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó àwọn tó gbéná wojú ẹkùn rẹ láì ṣáwó àwọn kò sówó àtàrí àjànàkú rẹ kì í ṣáwó. olórí ibú tó kó yín jọjà. bẹ́ẹ̀ ni àbí ó ṣe pè fún iṣẹ́ abẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ ni. ọ̀làlá ni ọ̀ jagunjagun bàbá tó bí ọlọ́mọ. èmi ò dé mo rí ọ ìwọ ọlọ́gẹ̀dẹ̀ ó ti ṣe tán gbogbo ń tá a jọ dé sínú òkùnkùn wọ́n tàn mọ́lẹ̀ sí lónìí. ìwà wọnú bó bá họ ń kẹun bọ ni. adéwọlù bó ló ṣe jẹ́ ó ti pààyàn tó sì mọ̀ pé ẹni tó bá pààyàn nínú ìlú wa yìí pípa lápá. a ògùn ṣínà ó ṣèṣì ni jọ̀ọ́ bò mí láṣìírí. kí n bò láṣìírí. bẹ́ẹ̀ ni. ó dáa kí ló ṣe fún mi. ohunkóhun tó bá ti fẹ́ lèmi náà ó máa bẹ́ ẹ fẹ́. ìyún jẹ́ pé ká ṣe ní ntódó bá dé kò tún ríta mọ́. kó má ríta mọ́ kó má ríta mọ́. ṣọ́ọ̀ṣì ni dá mi. bẹ́ẹ̀ ni ṣó dọ́ ọ lójú. bẹ́ẹ̀ ni ó dá mi lójú. ó dọ́ ọ lójú. bẹ́ẹ̀ ni. Ah, àti kí tún wà ní. ó ti ṣe tán kú ọ̀run lọ. ẹkún kó mẹ́rùn. Ah, ààrẹ kò so. èmi ẹkùn tágìrì gbéra ẹ níjà. àwọn ah, ṣetán lónìí ó sì láyà láyà ó kọjú ìbọn sẹ́mi ni òní òní súlẹ̀ òní. èmi agada ti lu alágada. mo Ah. ọ. èmi akọtagiri ẹkùn. mo rí ọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Eh. kí á ah! ah. Yeah! ara tuntun ti gbé kábíyèsí tá a fi fárí ẹrú ọ̀bẹ tá a fi fárí ẹrú ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ kàní òmú mọ́ kàní òmú mọ́ ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí ọmọ kàní òmú o kàní òmú mọ́ kàní òmú mọ́ ọ̀bẹ tá a fi fárí ẹrú tó wá lè dorí. o ṣe wà ń bí. my love mo ṣe wà ń bí o mo ń try láti search for channel. good èmi ti ṣetán mo jáde ni. Ah, nígbà tẹ̀ ṣe fẹ́ jáde ń sin táìmù mo lè fẹ́ dé. díkẹ̀ mo sọ fẹ́ pé mo lọ fún fíjìl now. yeah. I'm going to church. Ẹ love lọ Yeah. But why tẹ́ ẹ ṣe sọ fún mi kémi náà ti get dressed ká lè jọ ah, ah, ah no no no no no a lè ṣe bẹ́ẹ̀ yẹn. Mo ní láti lọ sọ fún Ọlọ́run ni pé èmi nìkan pé o ṣí Ọlọ́run tó ṣọ́ mi tó gbà mí tó kẹ́ mi gbogbo àwọn oore yẹn tó ṣe fún mi ó fáyà ògo yẹn wọnú ayé mi ni mo dẹ̀ gbọ́dọ̀ lọ sọ pé thank you yes. ó jọ ṣe wá lóore ni ó ṣoore fèmí náà yín náà dẹ̀ mọ̀ sí ẹ jẹ́ kájọ lọ dúpẹ́ lọ́wọ́ náà. Ah, ah, ah, àbí ẹ máa hàdọ̀ of double rẹ̀ ká gbé bọ́ dọ́bù bá rẹ̀ ká fi sọ fọlọ́run pé thank you tí wọ́n bá dúró sílé tó ń gbàdúrà tó ń sọ fún ọlọ́run tó ń jà ní kíkankíkan a gbọ́dọ̀ tán lébẹ̀ tèmi náà lọ church ọ̀nà méjìlá gbà kó ọlọ́run yẹn ọlọ́run wa dá wa lóhùn pẹ̀lú atomic glory. mi dẹ̀ ní fẹ́ kó o fi fóònù distract ọlọ́run because tó bá ti bẹ̀rẹ̀ sí ní pè mí yẹn ó fi hàn pé àdúrà yẹn kò wọbi tó dá lára ẹ̀ ò gbàdúrà òun ṣọ̀lọ́ nìyẹn tí o bá dẹ̀ ti ń pe ọlọ́run kò gbọ́dọ̀ máa ní kó máa disturb pé kíní kan ń concentrate ni. èmi náà mọ̀ pé church lẹ́ ń lọ so kò sí mi fẹ́ máa disturb yín ẹ má worry. tó tẹ̀lé àwọn nǹkan tó dàbí bí arúgbó báyìí mo máa ń farabalẹ̀ kó òkìrì gbogbo eléyìí ṣé ẹ bá ìtì rárá ṣé ẹ rí pé mo ju owó yẹn lọ ni tó yẹ wá kọlẹ fún mi. mo gbé o. ha ha. kí ló dé èmi rò pé ha làwọn ọ̀sán ayín fọ́ fún ni bẹ́ẹ̀ sì sọ ha báyìí mo sáré báyìí bá kì í hàn. gbọ́dọ̀ ṣe àníyàn rẹ̀ dákun ọ̀rẹ́ jẹ́ o bí omi rèwé ah omi rèwé mo tẹ́lú sẹ̀ mo tẹ́lú sẹ̀ bá ń gbé. ṣé kí n má tàn o ti dà nínú ayé. látòrí ẹ dọdọ àwọn àbúrò ẹ pátá kò sí ìkànnì oúnjẹ ó jèrè mi o. wáyé. láàbù ìjọba tó ṣe ibi ti ara ara bá a bá ń lọ lójú títì àwọn ará àdúgbò àwọn yìí mú sí wa wọn máa ní ẹ̀rá àwọn ọmọ làgbà yìí. olówó ṣe gbogbo tán ìyá ni ọjọ́ mọ̀tánìkà. Ah! ọjọ́ mi wò lẹ́yìn. ìlú ìjẹ́ ń bẹ̀ díẹ̀. táyé tí ọ ni àlàó. ṣé ẹ̀rọ ti bá ló fi kọ́ ọmọ ṣe. ẹ wo ẹ jọ torí Ọlọ́run ṣọṣẹ mo burú gan o òun ọmọ mi ládùúgbò pé mo burú gan mo wí kéde o. mo ti dùn kọ́bá ṣẹ́ tí mo fẹ́ mọ̀ ṣẹ́ báyìí ní ìsí ẹ̀sìn wọn mo fẹ́ ṣiṣẹ́ mo sì fẹ́ ló lọ. I want to be doing a music. àgbà yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò ní bírèkì ọ̀kadà yóò ní bírèkì ẹgbẹ́ mi dúlẹ̀ ẹgbẹ́ mi dúlẹ̀ mo sọ wádìí wẹ̀ lọ́kà ẹgbẹ́ mi dúlẹ̀ ẹgbẹ́ mi dúlẹ̀. ibi iṣẹ́ ni mo wà á ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀gá dẹ̀ lé mi ọ́ ni máa lọlé pé mo mọṣẹ́ mọ́ pé kí n má wà á mọ́. ẹ gbàgbé òsì sẹ́wọ̀n kó bẹ́ẹ̀ mi ò ní pílánì fún yín ni. ẹyin ká ní pé mo lówó lọ́wọ́ mo meet up mo sì lú first time tí mo kọ́kọ́ wá sọ́dọ̀ yín sẹ́wọ̀n kó bẹ́ẹ̀ mo lè sáyín ni. ó sa ọ̀pá ni. mo lè sáyín. kọ́ ọmọ mi máa ṣe nǹkan kọ́ máa lé progress sí kẹ́yìn bẹ̀rẹ̀ sí ni máa ọmọ inú ilé tẹ́ bá wọn fọ́lọ́ ọmọ. bàbá yẹn mọ̀ pé bẹ́ẹ̀ bá kémi náà mọ̀ ké. ojú rẹ̀ gan ló ti yẹ pé pèmí kan fẹ́ ké. ẹ yẹ jẹ sojú wá ń gbà náà. ó sojú wá bí ètò bẹ́ẹ̀ photographer ni. olówó ìsọlọ àti ẹ lóbó ilé ayé dẹ̀ sí wò báràkì ni o. bẹ́ẹ̀ ni dámì bá máàsì lọ báyìí ẹ bá gbọ́ àbá ọtọ́ ẹ síwájú dèrò ẹ̀yìn ni o. ọbẹ̀ di àlàwo olówó èkó. bẹ́ẹ̀ ni àdéhùn ti dúró oògùn olóyè èkó kankan sọmọ mi létí pa. torí pa àtijọ́ ríra ti pẹ́ ọ̀n lọ́ fa surprise bó ṣe ń ṣe hà tó nǹkan hà àwọn tó jù ọ́ lọ ni mò ń sá. tí ẹ fẹ́ yẹ sá ẹ gbà mí aláwọ̀ sọ́ọ̀kì mi bá kan. ọmọ ta ni òun mọ ta ni òun mọ ta ni òun mọ ọbẹ tá a fi fárí ẹrú tó lè dorí ọmọ ta ni òun ó ta ni òun mọ ta ni òun mọ ooo.